ìdòwú ọlá tó jíjẹ́ ká sọ fún wọn wípé báyé bá ti ń yé ká máa bá wọn ní. ọ̀pọ̀ àgbà láti sún fún ìbáyé ó ti kúrò ní ìtàtijọ́ ìṣẹ̀lá tún dé mú sí rí o. àyìnlá mi jẹ́ ṣúná o ẹ̀jẹ̀ wẹ́ẹ́ ká mi gbà lùkọ́ lẹ̀ àdìjẹ́ mi kí a sáà. bá yín bá ti rí yé. ọ̀nà ká máa bá wọn yín. ọ̀pọ̀ àpá láti sún bá ìdálẹ̀ ó ti kúrò ní ìtàtijọ́. ìṣọ̀lá tó dé mọ́ sí o. àyìnlá mi jọ ṣíwáwó ẹ̀jọ̀ ẹ bá mi ń dà lóko rẹ̀. àyíjọ ni kì í yá mọ́ sáá. bá yín bá ti rí yé. ọ̀nà ká máa bá wọn yín. ọ̀pọ̀ àpá láti sún bá ìdálẹ̀ ó ti àìlámi joshua o ẹjọ ẹ bá lè dá àdúgbò rẹ àdúgbò mi kí á mọ sá. ojú wa ni ó ṣe balùwẹ̀ tó lóhùn òdòdó ńlá o. ìṣẹ́ àtúndé mú sí ilé o ṣáà wọ̀ wá mìíràn ẹ̀yìn lọ́wọ́ adìyẹ ìtọ́yà rẹ̀ kò séwu fún wa rárá. ẹ̀rù wọn ni ó pa wọn bàbá tún lè wò dájú ju. ẹyẹ òró. tó ti tó tá a sọ fún wọn wá síwájú nílàjẹ òní burúkú orí kádébìlà sórí kún ẹsẹ̀ òní burúkú orí kádébìlà sórí kún ẹsẹ̀ ẹnu wọn mẹ́ta ẹnu wọn méje àwa ò mẹ́lẹ́dùn méjì ṣeré wọn bọ́lá ò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ àṣàrà ẹ̀ tó jẹ pẹ́. bọ́ọ̀sì ni àtúnmí lẹ́nu débẹ̀ mo ti ní ìwé gbogbo yọmí àtijọ́ mi àpọ̀ orílẹ̀-èdè òní bá gbé ọ̀gá ṣe wọ́n ọmọdé àrùkà wọn tẹnu wọn o. àwọ̀dà wọ́n dá lọ́wọ́ àwọ̀dà wọ́n ní lóko ìdílé ni yóò máa dán iṣẹ́ olúwa ẹyẹ máa tù ú o. ìdílé ni yóò máa dán iṣẹ́ olúwa ẹyẹ máa tù ú o. gbàgbà ẹyẹ máa tù ú o. kò dáa dúró náà.